السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn tí a ti dá ọpẹ́ fún ọlọ́run àtọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa nábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run kó ṣe àlékún ìyọ́nú rẹ̀ fún àwọn sọ̀hábí ànábì àti àwọn àtàbíẹ̀ẹ́nà láhùn àtàwọn tán tẹ̀lé wọn ìyọnu ọlọ́run ọba náà kọ́ máa bọ̀ fi tó fi kárí gbogbo wa àti gbogbo mùmìnì tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba bó ti tọ́ àti bí ó ti yẹ. kíkà nínú síra jamiu al-ulum wal-hikam lil-imam al-hafiz ibn rahimahullah ó ń tẹ̀síwájú. حديث الله tàlélógún هنا من حديث في عوكا ká قال المؤلف رحمه الله عن أبي مالك الأشعري الحارث بن عاصم رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملا الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماء والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو حجة عليك كل الناس يغدو فبائع نفسه فمعتقها أو موبقها رواه مسلم حديث فقال له صحابة النبي صلى الله عليه وسلم أبو مالك الأشعري orúkọ rẹ̀ ń ابن عاصم رضي الله تعالى عنه هنا لبا حديثنا و ونقول إن شاء الله ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá sọ báyìí wípé àtòhúrù ìmára mímára shakurul iman ìdájí ìgbàgbọ́ walhamdulillah ìmọ̀ dá ọpẹ́ fún ọlọ́run tẹ́mla'u al-mizan ó máa ń jẹ́ kí òṣùwọ̀n ó kún dáadáa wa subhanallah walhamdulillah tí a bá ti máa ń wí gbólóhùn méjì yìí papọ̀ subhanallah walhamdulillah tẹ́mla'an àwọn méjèèjì wọ́n máa ń kún nínú riwaya àtàwọn ẹni tó ni pé áwọ́ ni pé bóyá nǹkan anábì wíkọ̀ lọ́wọ́ sọ́lá ni wípé ní tẹ̀mùlà án àwọn méjèèjì máa ń kún àbí nítorí ní pé ní tẹ̀mùlà ò ó máa ń kún kí ni máa ń kún náà ni wípé tẹ̀mùlà án ni àwọn tẹ̀mùlà ò máa báyìí na sàmà ìwà àrùn tí yẹn bá wí gbólóhùn kan wípé subhanallah walhamdulillah gbólóhùn yìí ó ṣe déédéé bí ìgbà tó yẹn ọkùpáyé ìtìǹbẹ láàrin sánmà àtilẹ̀ ibi tí ládàá rẹ̀ pọ̀ dé gbúná yọ̀ọ̀ka ìpéré wàsọ̀lá àtúnúròyìn kí ẹ máa mójútó ìrun ìmọ́lẹ̀ ni tí máa ń balẹ̀ tí máa ń jẹ́ pé ojú òtútù ìmọ́lẹ̀ ojú ni ìmọ́lẹ̀ ọkàn ni wàsọ́dà kọ́tù burhan rí sàárà àti pé burhanu ni àwíjàre ìjọsìn tí èèyàn máa ń dé bá òun náà ni sàdákà wà sọ́bùrù gbéyà ẹ̀rí sùúrù fífẹ́ òun náà ìmá múnímọ̀nà ìmá jẹ́ kíni orójú tó ọ̀nà sùúrù fífẹ́ ó pé gbàtàbá parí hadith àásọ̀ yàtọ̀ tó wà láàrin nurun wa biya النبي صلى الله عليه وسلم يقول والقرآن رياء القرآن حجة لك أو عليك àwíjàre ni ẹ̀rí ni yídà kó jẹ́ ẹ̀rí fúnyàn àbí kó jẹ́ ẹ̀rí takò yàn ọlọ́nkọ́dọ̀ kó má jẹ́ kí alùpùpù ní o jẹ́ ẹ̀rí takò wá. ànátọ̀lọ́sọ́lá tó fi kún yí pé ní kó náà sí ni àwọn ọmọ èdè mi àpèjúwe ẹnì kọ̀ọ̀kan bá àti ń gbẹ́lé ayé àpèjúwe ọ̀rọ̀ ara nì fún ọmọ nǹkan tá a ti kàtíwájú òun òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ni pé kullu nasin gbogbo èèyàn pátápátá yẹ́gùdù oníkàlùkù máa lé láàárọ̀ yóò máa jáde bá a fẹ́ ń jáde wọn àdáde ní bákan méjì náà ni bàbá ẹ̀rọ nẹ́fà oníkàlùkù máa ta ara rẹ̀ àpàdé níbẹ̀ oníkàlùkù ń tara rẹ̀ ni àmọ́ àwọn kan mọ̀ọ́tíkù ha títara tó ń tara wọn fi ń bọ́ fún un náà kó lọ́rùn ara wọn wàláàkàr mọ̀ọ́tíkù ha ẹ̀rọ àwọn abala kejì àwọn òdì kejì nǹkan tó lè kó ìpalára báwọn làwọn ń ṣe gẹ́gẹ́ bó sọ àwọn hadithu ìṣẹ́nibẹ́rú ẹ̀sẹ̀dúrà mọ̀ọ́tíkù ká jìnà sáwọn ìran iṣẹ́ méje nǹkan méje ìwà méje ìfẹ́sí méje tí wọ́n ń kó ìparun báyàn àdéhùn yìí imam muslim ló gbà wá rahimahullah imam bukhari ò gba àdéhùn náà wá ìtumọ̀ rẹ̀ ní ògiri nù àwọn àfáwà sọ oríṣiríṣi nígbà tó ń sọ ìtumọ̀ kọ̀ọ̀kan àkọ́kọ́ àtòhóró ṣàtòrò iman wípé ní ìmọ̀ra ìdajì ìgbàgbọ́ ni gbogbo alára wípé ní àtòhóró ìmára tábàbà pé ní ìmára pẹ̀lú bọ́mà àtòhóró mẹ́rin lárúbáwá àlùfáà wípé ní àtòhóró pẹ̀lú eh, pẹ̀lú bọ́mà àbí àtòhóró pẹ̀lú pátá tó bá wá ní àtòhóró ìtumọ̀ ẹni wípé ìmára ìfẹ́ta ń ṣe yálà àlùwàlá ni yálà táyà mọ́mù ni àbí wíwẹ̀ yálà ìwẹ̀ jẹ́nẹ́bà ni àbí ìwẹ̀ nífàsì ni àbí ìwẹ̀ háyọ́bọ̀ òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ní pé gbogbo ìkíní kejì ìran ìmọ́ra yìí ìdajì ìgbàgbọ́ ni sátúrò al-iman kí ni tó mọ sátúrò al-iman àwọn àfáà tó ní pé sọ̀rọ̀ ẹni pé ní ìdajì ni òṣìṣẹ́ sátúrò ní lárúbáwá ìdajì náà ni. وطبلا ما يكون العلم اعتقاد بالقلب وقول باللسان وعمل بالجوارح àwọn mẹ́ta tó kún sí náà nù ń tá a dì ọkàn tó wà lọ́kàn wa òun náà ní tó mọ̀ la ilaha illallah muhammadun rasulullah bákan náà ń tí awúdáde tí ó mọ̀ túmọ̀ nǹkan tí ń bẹ ní ọkàn wa ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ka ìgbàgbọ́ òun náà ni àmọ́lùm bìlìjàwárì nígbà ń ṣe tàbára rẹ̀ tó ní kòhóró nísìn ìkan nínú mẹ́ta tó ṣẹlẹ̀ mọ́hàmùsọ̀ àgbọ́lá ń kàkalẹ̀ òun ni mẹ́ta yìí iná ni ìgbẹ̀yìn àmọ́lùm bìlìjàwárì nígbà ń ṣe níṣẹ́ bàbá sàlùwàlá ni káyà mọ́mú ni àwẹ̀ ni nígbà ń ṣe níṣẹ́ ni ẹ̀pẹ́ ní ìbẹ̀ lára ẹ̀ka ẹlẹ́ẹ̀kẹta ìgbàgbọ́ bóòlù tó wá jẹ́ shakurwan iman sáàdẹ́gbà fáwọn akọ yìí pé ìdajì ìgbàgbọ́ ni sàárí ní àwọn onímọ̀ àbáni pé ìtumọ̀ rẹ̀ ni wípé ìmọ̀rún náà tó ìnígbàgbọ́ bàtọ́lọ́n tó máàlùkọ́ á ní wípé ni wọ́n fi yára kàfà tọ́hìr wọ́n rójúzá sàájò aṣọ àwàkájú ó mọ́ ìmọ̀ra àkànnì ìmára mi ìwọ̀rọ̀ ìgbà ẹ̀mí wọn kan wa ká fọ̀ ọ́ kò níbi èérí ìdọ̀tí ìdọ̀tí ẹ̀sẹ̀ ìdọ̀tí ìṣekèfèrí fọ́lọ́run ìdọ̀tí ìkópanú bíbíà ìdọ̀tí ìmọ̀ yí àmì ọlọ́ ìmọ̀ yí ọ̀rọ̀ ọlọ́ọ̀bá padà torísì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wá ní ká jìnà sí ọ̀rọ̀ ní bàbá jù ìtumọ̀ra ni yín wà nínú ìgbàgbọ́ wọ́n fi yá bá kápá àtọ́ rẹ̀ àtọ̀wà ká mọ́ tó túnbọ̀ sí pé ní ìmára pẹ́ sí méjì ìmára ara inú ẹ̀dà lè wà láwà inú ẹ̀mí ìwẹ́ wà inú ẹ̀wẹ́ táyà mọ́mọ́ wà àti ìmára ọkàn ìmára ọkàn òun ní oúnjẹ pẹ̀lú ìmánì ìmára ara òun ní oúnjẹ pẹ̀lú iṣẹ́ wa tàbára rẹ̀ pé lábẹ́ ilé àlòwòló àtòhóró ìmára ìdajì ìgbàgbọ́ ni àwọn àmì oríṣiríṣi àwọn àmì àwọn mẹ́rin tó ń sọ àwọn àmì ní pé ìtumọ̀ ẹni wípé àrínú àwọn oríṣiríṣi àdéṣù tó jẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ti ń sọ fún wa wípé bíyàn bá ṣe àlùwàlá kò sí ẹ kó ṣe aláwọ̀ nìkan àmọ̀ àláìka kí wọ́n sí ọgbà aljanna fún gẹ́gẹ́ bó tó wà ní àdéṣù àwọn kọ́ba ibn Amir radiyallahu ta'ala anhu qala سمعت النبي صلى الله عليه وسلم يقول ما من مسلم يتوضأ فيحسن وضوءه ثم يقوم ويصلي ركعتين يقبل عليهما بقلبه فوجهه إلا وجبت له الجنة àníkùnrin àtàlọ́kọ́ inú àdìsí ìpè ní gbogbo mùmí ní lọ́kùnrin ni àbí lóbìnrin tó wá ṣe àlùwàlá yàtàwọ́bọ̀ ó ṣe àlùwàlá fàyọ́ sínú wùdó àwọn ó ti ṣe àlùwàlá náà dáadáa gẹ́gẹ́ bó sọ àwọn àdéhùn míì tí àníkànnà kan kan wípé ní àtìlè gú àlùwòdó ẹ ṣe àlùwàlá dáadáa ká ṣe àlùwàlá kó pé lẹ́yìn náà tó ṣe àlùwàlá rẹ̀ tó pé tán tó ma ẹ̀kọ́ mú fàyọ̀sọ́lì wọ́n bá dìde oyan náà fílà fàyọ̀sọ́lì ó kírun àyùkọ́lí òkèrùn ìran tọ́kì yìí àfàyùkọ́lì raka àtẹ́yìn ókè raka méjì yaqbilu alayhima bi qalbi àti ọkàn rẹ̀ àti ojú rẹ̀ àwọn méjèèjì ó pa wọ́n lóko níwájú ọlọ́run ọba nígbà tí ń kí raka méjì yìí anábìlì sọlá tó bá ṣe báyìí tó bá ṣe bẹ́ẹ̀ illa wajabat lahu aljanna aljanna ti ṣe ọ̀ràn yẹn fún un àníkọ̀lọ́fà ló ń jẹ́ káṣí àlùwàlá dáadáa àwa sàlùwàlá tán àyànnáfílà àkírun tí a bá kírun bóyá àsìkò àtúbápá pèjúwe wọnú rákà àtẹ́nì yìí àbí kìí dá àsìkò àtúbá kìí dá àsìkò òórùn kan apá àtàrí pé ní àtàlùwàlá àyànnáfílà wọnú àdéhùn yìí túnmọ̀ sí pé ìkọ̀ ní ìbá àjẹmọ̀ ọ̀ràn yẹn ni àbí náfìlà yìí tí ìtẹ́ bá ṣe nù bẹ̀ wọnú àdínkù yìí yẹn wá kí ó kéré jù rákà méjì tó pa ọkàn rẹ̀ lóko síwájú ọlọ́run ọba àníkàn sáwọn ẹgbẹ́ ní wájà bá tú wájibù ní ìlàbọn ẹgbẹ́ ní ìpínlẹ̀ ní pé láàzìmà ní ṣùọ̀ ni àìsàn náà ó ṣọ̀ onítọ̀hún àbáṣe ìwọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àhàríta ti kàṣíwájú tó máa ń kọ́ra la ilaha illallah muhammadu rasulullah mu'minan bíi àárín rí mùkútàbọ̀ gbogbo ẹ̀ tó wáyé la ilaha illallah òwì lẹ́nu mu'minan bíi mùkútàbọ̀ òwì wà lọ́kàn rẹ̀ àmìlán mu'minan bíi màánà ntí ìtumọ̀ la ilaha illallah ń bẹ lọ́kàn rẹ̀ àmìlán bíi mùkútàbọ̀ ó ti fi ṣiṣẹ́ ṣe ẹni tí táàpù náà pé ní ọ̀nà mẹ́ta sí

ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni wípé àtòhóró lára àmì ìmánì ló wà ìka ṣe àlùwàlá wà ní àdìsí mi èrò ádùn ìwúlò òbú àtàwí ní ìsìn nínú àsìkò tí àlùwàlá máa ń ṣòro ṣe òun ni àní sọ̀rọ̀ sára ń fi kọ́ àwọn sàárè pé nínú òtútù o sọ̀ nínú ooru bàtìkárà yóò fẹ́ ìlú tàbí aládé ìgbọ́n wípé omi òtútù yóò jẹ́ kí ara ó balẹ̀ nínú ooru àwọn tó bá di àsìkò tútù tó ṣe wípé àtìfọwọ́ kan omi gan òjíṣẹ́ ìgbà náà wọn kàn pé láti lè gbó lòó tó ń ti bẹ́ẹ̀ náà ẹ̀sìn àlùwàlá yín kó pé pérépéré tó ẹ̀ràn pẹ́ni tó bá ní máa ń ní òun náà lè ṣe omi kára nígbà tó lè ṣe àlùwàlá ọ̀hún pé ní túmọ̀ túmọ̀ pé ní ìmáàlì tó níhun òun ló jẹ́ kó lè ṣe àlùwàlá ó sọ pé ìmáà ṣe àlùwàlá dáadáa lásìkò tí ọ̀yẹ́ mú ẹ tó lára àpẹẹrẹ ìnígbàgbọ́ وفي صحيح انه حديث عباده رضي الله تعالى عنه في البخاري ومسلم دعوه كان صلى الله عليه وسلم من قال لا يتصل ولا من قال أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله وأن عيسى عبد الله ورسوله وأن عيسى عبد الله ورسوله آه، عفوا وعن عقبة بن عمرو ابن عمرو أن النبي صلى الله عليه وسلم حديثه إذا كويس حديثه قوته بفارس عقبة بن ابن عمرو رضي الله تعالى عن عنه ونبع حديث ولا تنسى صلى الله عليه وسلم máa mi ń kùn ẹnikẹ́ni nínú yín ìyàtàwà bọ̀ tó bá ṣe àlùwàlá fàyó bòlébò tó ṣe dáadáa kò fẹ́ rí wa áwòrán ìpè ẹni tó gbàdé fẹ́ yé wa ó ní bóyá tó ń gbọ́ ní pé ní fàyó bòlébò ṣe dáadáa áwòrán bòlébò ìkíní kejì ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ kankan ló mú wa àmọ́ òun sì èmi jù pé tó ń gbọ́ látọ̀ náà sáà ní pé ní fàyó bòlébò ni áwòrán ìpè ìpè ó ṣe àlùwàlá bó ṣe ṣe é ثم يقول وأشهد أن لا إله إلا الله لا تسأل ولا وتصيم أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إلا فتحت له أبواب الجنة الثمانية يدخل من حيها شاء في سلولة وفيه وسلولة لين تشرك وتصيم أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله kíkẹ́ rẹ̀ kò jù bá ń lọ ọlọ́wọ́ níbi káwọn mọ̀láìkà kí wọ́n sílẹ̀kùn àlùjànnà mẹ́jẹ̀ẹ̀jọ fún un èyí tó bá wù ú nínú mẹ́jẹ̀ẹ̀jọ kó mú kan kó àgbàdo wọlé àti pé eléyìí náà túmọ̀ àdúgbò ìdàgbọ́lẹ̀ pé ìtàn ayé pé ní àkókò ìmọ̀ra ṣẹ̀ríkù alìmán ní tí mẹ́rin ń ṣe àtòhóró náà ń ṣe so nínú ẹ̀kọ́ la fẹ́ẹ́ lè kọ́ ìdá kan sáyẹ hadith Uqba ibn Amr yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn máa ń béèrè kí ni àzìkáàrù àlùwàlà kí ni àwọn ìtàn láǹkà àlùwàlà àpé àárín bò míì àbí nínú àwọn tẹ́lá míì àwọn ibi tẹ́ bá tẹ́ bá san wọ́n ẹ̀rọ pé ní àlàó máa so ó ní ó ní sẹ́yìn òwì tí wọ́n bá yọ nínú ẹni tí wọ́n wì í tí wọ́n bá bọ́jú ẹni tí wọ́n wì í tí wọ́n bá kọ́ pọ̀ tún àlàó máa àpé ní kìtàbí wọn sanwó sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títí oríkèéríkèéríkèé kọ̀ọ̀kan wọn ló ní gbẹ̀yìn máa wí pé eléyìí òun kò sí nínú àkọọ́lẹ̀ nínú àkọọ́lẹ̀ ààrẹ nínú àkọọ́lẹ̀ yìí pé àní sọ̀rọ̀sọ̀rọ̀ tí máa ń wí lórí oríkèéríkèé kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ni. so irú àwọn ọ̀rọ̀ báyìí wáyé ní àsìkò àásòrò àtẹ̀rẹ̀hídì àtẹ̀rẹ̀hídì àsìkò táwọn àfáà ń ṣe àwọn èèyàn lójú kòkòrò wọ́n ń sàwọn ìlú kòkòrò látàrí wípé ẹlòmíì ń bẹ tí bá ń ṣe àlùwàlá tí ń sàlùwàlá lọ́wọ́ ni tó gbogbo ń jáwé lásìkò àlùwàlá nífẹ̀ẹ́ wọn rí wọn àti lágbájá tájọ ń sọ̀rọ̀ títí láti bẹ̀rẹ̀ àlùwàlá títí èyí parí àlùwàlá ìwọ ni ìròyìn nípa kó yóò máa sọ̀rọ̀ ni. ó ti tẹ̀lẹ̀ rí láwọn àsìkò kan náà fẹ́ pé ní àwọn onímọ̀ wọn rí pa àwọn ẹni yìí tí wọ́n ń sàkóńtà rọ̀ yìí sàrọ̀ yìí sàrọ̀ yìí ayé fọ́jú tí wọ́n ò gbọ́ ẹni tó tọ̀ kí wọ́n wá hun nǹkan tó sọ bẹ́ẹ̀ bá ti ń délé tó wá hun látòkè délẹ̀ tó ń tá wá hun òun ní ẹ tí ò bá ti lọ́hùn ní nǹkan lọ yóò tó bá já tó wọn ò wọn ò mọ̀ ipẹ́ náà wà ní tó bá ti ń sàrọ̀ aláwà náà bá dà kò yí wọn bẹ́ẹ̀ bàbá wa gbé bíbí àkàlẹ̀ sí wọn ẹ̀ẹ́n àwọn àtẹwọ́ gbà tòun ló wádìí wípé ni ó kárí tó tí kò fi gbé ọ̀dọ̀ wa ní Nàìjíríà pápá jọ̀dọ̀ nílẹ̀ nílẹ̀ Yorùbá so eléyìí kàkíyèsí kò sí nínú nínú súnà rárá nǹkan kò sí nínú àkọọ́lẹ̀ níjẹ́ nínú àkọọ́lẹ̀ nì ìta bá sàlùwà lásán kàkà rí ẹ̀ àbẹ̀tẹ̀ ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah ìpè mọ́ tó bá dé nípa pé ní allahumma tahhirni ọjọ́ ní mutahhirina tó yíwọn yíwọn ó fẹsẹ̀ mi lẹ̀ àwọn yíwọn àrí oríṣi àwọn àbíká mi nípa pé ní àwọn so nínú àwọn àlàyé tó pọ̀ tí mọ̀hálì kò sí lórí àtòhóró sátúrò ìmán òní tó gbogbo ẹ̀ náà ìmára lẹ́gbàá yìí sọ oríṣiríṣiríṣi ló kún sí so lábẹ́ ìmára yìí àwọn afá àtọkùn ẹ̀sìn méjì àwọn afá ń bẹ tọ̀hárá tó lè kóbóró ìmára méjọ ni wọ́n àwọn afá ń bẹ tọ̀hárá tó sóbóró àwọn afá ń bẹ ní kékeré ààrẹ kóbóró òní ẹ̀ ń sáńpè ní ogósólù gbogbo tí ń jẹ́ ìran àwẹ̀ gbogbo ẹ̀ náà sì ti ń bẹ nínú sẹ̀ríà tó jẹ́ ọ̀ràn èèyàn mẹ́ta náà ni tí ìwọ ọ̀rọ̀ mọ́wẹ̀ ọ̀gáṣọ́lù jẹ̀míábà ni pé ìwọ̀ tá a máa ń wẹ̀ sí ọkùnrin ni àbóbìnrin tí ó bá rí léèkì nínú pé tí táwọn bá jáde lára ìbáàjọkùnrin ni ìbáàjọbìnrin ni gbogbo ọ̀nà yóò wù tí ọkùnrin àbí obìnrin báwo lè di rìlíìsì wájaba àléyìn ọ àléyà bófin jẹnaba tí wà jẹnaba yálà láà àtúpa àárín ọkọ àti ìyàwó ni tí wà jẹnaba àbí ó kàtí àjòkó lásán ọ̀hún náà ni ọrù ìlísì yóò wẹ ní wà jẹnaba tó ọ̀nà méjì nù ìgbà míì náà wá ń bẹ ìgbà míì náà wọ́n yẹ pé ní ó lè má rìlíìsì tí ìwẹ̀ jẹnaba ti jẹ́ ọ̀ranyàn lórí ẹ̀ yéwu nígbà tí ọba ní àsopọ̀ tí ọkọ àti ìyọba ní àsopọ̀ yìí pé wọ́n lásopọ̀ gidi àbá rìlíìsì àbá àmà rìlíìsì wọ́n jábà lè bóṣù lò wọ́n wẹ̀ yà àdéhùn ìrìnàjálà kàbáyìnà ṣáàdì àrùbá wàjáhádà fàkọ́dì wájàbá àlùbóṣùlù anzal am lam yunzil ọ̀sẹ̀lẹ̀ mọ́tòlá fún sọ́fà wípé ní nípa ìgbà tí ọkọ àti ìyàwó wọn bá ti súnmọ́ra wọn wọn súnmọ́ra wọn táwọn wọlé tara wọn tó tí ọkọ alákọ̀ọ́lọ́ wà lórí ìyàwó rẹ̀ ní àbí ìyàwó ló wà lórí ọkọ rẹ̀ ní àbọ́nà míì ìtọ́rọ̀ wọn lọ́rùn tó tọ́ta àti wọlé àwọn àbámọ̀ sọ wípé ní màjíbù hásáfà hásáfà ní nínú nǹkan ọmọkùnrin èyí tá ti máa ń dábẹ́ fún ọkùnrin ọ̀nà ń pè ní màjíbù hásáfà èyí lórí rẹ̀ tó dàbí tó dàbí adé tó bá ilé wọlé díwọ̀n tí nǹkan ọmọkùnrin bá wọlé tán ẹni tó bá ilé orí ọ̀hún tó àwọn nǹkan tó sọ̀rọ̀ yẹn lórí rẹ̀ ó pọ̀ nínú rẹ̀ ní ìwẹ̀ gúúsùlù jẹ̀nàbà ó sọ̀rọ̀ yẹn lórí rẹ̀ nínú rẹ̀ ní pé ó ti sọ ìkíní kejì wọn di mọ́sán ní pé ó ti sọ wọn dáadé lébọ̀ nínú rẹ̀ ní pé ọlọ́nkọ̀ fáńdà tí ẹnu bó ti wọlé mọ́ wọn láti yọ tí wọn bá tún lè fèsì náà níbò míì tó rọ́júmù ni o tó àtàwọn ìdájọ́ mi tó kàn wá ní sìn wípé ẹnu tó kàn wá lé pé ń tí òun lẹ́nu orí òun tó ìmọ̀ra ti di ọ̀ràn yẹn tó ká kóbóró nù àkànnú jẹ́nàbà nù. ìmọ̀ra ẹlẹ́ẹ̀kejì òun náà ni haribọ̀ haribọ̀ ìwẹ̀ natural blood tí gbogbo ọmọbìnrin tó jọ màá nábì ádámà ti máa ń rí gẹ́gẹ́ bí àdókòlò sọ̀rọ̀ sọ fún ìyá ńlá wa ń kàwé pé nígbà tí ọlọ́wà ń ṣàròyé háyọ́dọ̀ ìlàkan lọ sí hajj ní ọ̀rá bàjẹ́ wípé òun ní bí hajj tó ń ṣe wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ wípé kó má bàánú jẹ́ pé gbogbo àdámọ́ gbogbo bàánátù ádámà ní gbogbo ọmọbìnrin ádámà tó gbọ́dọ̀ máa ń lé àmì ìlera ni àmì àlàáfíà ni ẹni tí ò bá rí tó òun ní àrùn bẹ́lá tó sì yẹ kó rí àrùn bẹ́lá ara so wájà para àlùbọ́sọ̀ tí irú obìnrin bẹ́ẹ̀ kówó ẹ̀jẹ̀ náà kówó ẹ̀ sọ́rí kówó ìwẹ̀ ìwẹ̀ háìbọ̀ ìwẹ̀ mọ́ra háìbọ̀ ọ̀nà yẹn ni. háìbọ̀ wá ní oríṣiríṣi ni ó lè jẹ́ pé ní àwọn àfáà sọ pé ní kí ni àkọlù háìbọ̀ kí sì ni àṣàrò háìbọ̀ ọ̀tọ̀ ni àyàmọ̀ ọ̀tọ̀ ni pípọ̀ rẹ̀ ẹ̀rí kókò ra kán kínkínní kó kán ní kọ́tọ́rà kan dúrọ́ọ̀pù kan tá a mọ̀ wípé ní háìbọ̀ ni yóò jẹ́ kí yóò jẹ́ kí ìwẹ̀ gbósùlù jẹ̀mẹ́ ẹ̀rọ gbósùlù háìbọ̀ kọ́sọ̀ náà yẹn حديث فاطمة بنت أبي قبيس رضي الله تعالى عنها حديث فاطمة أتابعه زينب àmẹ́jẹ́jì ọmọ bàbá kan náà ni wọ́n so nínú hadith wa haidọ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wọ́n gbà wá torí kú ṣẹlẹ̀ sí wọn haidọ̀ ṣẹlẹ̀ sí wọn ìsì haidọ̀ ṣẹlẹ̀ so uh, òun lọ bá nìkan sáyẹn pé ní ìní múra tó ń so rọ́ọ̀kù dàm pé à ìyá ọdún sọlọmọsọlọm mo jẹ́ obìnrin kan fẹ́ pé ní ẹ̀jẹ̀ mo ń wá léra léra léra léra léra kìí dá tẹ̀lẹ́bí àgbáyìsùn sọlọ́wọ́ àlewà sọlọm àlejò sáwọn kan wípé ní dàmùl háyébù asọ́dún yọ̀rọ̀ ẹ̀jẹ̀ háyébọ̀ ẹ̀jẹ̀ háyébọ̀ ìmọ̀ dúdú tó dúdú gan aṣíwájú ní ọ̀rọ̀ tẹ̀sí dúdú rẹ̀ ṣe ó sì mọ̀ ìlànà aṣíwájú ní ọ̀rọ̀ dúdú rẹ̀ ó yàtọ̀ nínú ká eléyìí àyẹ̀bọ̀ rẹ̀. fáyẹ̀dá kánẹ́t àyàmà àyẹ̀bá títí àdáyà ń ti sọ̀la àsìkò tó bá ti rí rẹ̀ kìrún lẹ̀ tó bá ti lè kọjá tó mọ̀ kírun àmì kánì. àmì ẹlẹ́ẹ̀kejì ẹni wípé kéèyàn wo bànáàtì nàìjíríà ti hàn àwọn obìnrin tí wọ́n jẹ́ ẹgbẹ́ rẹ̀ ǹjẹ́ ọjọ́ mélòó ló máa fi ń ṣe máa fi ń ṣe áyébọ̀ wọn ọ̀sẹ̀ àti ọjọ́ kọ̀ láti ń sọ nǹkan bá fi ń dá áyébọ̀ mọ̀ lọ́wọ́ lákọ̀ọ́kọ́ nù tó kọ́pẹ́rà kan kọ́tọ̀ ó àwọn olùkọ́ ó dúdú ó dúdú sọ áyébọ̀ ni. ó wá kọ́sọ́rọ̀ àwọn púpọ̀ ṣé púpọ̀ dalẹ̀ lọ púpọ̀ látọ̀ wípé ní ẹ̀jẹ̀ ayédọ̀ làbí kẹsẹ̀ ẹ̀jẹ̀ ayédọ̀ rárá tó pọ̀ sí inú rẹ̀ olùgbẹ́ kọ́sọ́rọ̀ àdúrọ̀pù kan ó sì lè gbẹ́ méjì ó sì lè jù bẹ́ẹ̀ lóṣù mẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ sọ́ọ̀rọ̀ pàtàkì ni pé aṣọ́dún yọ̀ọ̀rọ̀ nẹ́tínátọ̀ rẹ̀ òórùn rẹ̀ ọkàn kọ̀ òórùn ẹ̀jẹ̀ ayédọ̀ ọkàn kọ̀ òun náà ló pàtó yẹ ìṣẹ́lẹ̀ mọ́nukọ̀lá fọlá ti fẹ́ kọ́ wa mùsùlùmí lẹ́kọ̀ọ́ yàtọ̀ sí nǹkan tí àwọn àwọn Yahudi tí wọ́n máa ń ṣe kánìkì ọ̀sọ́làm tó dé ẹ̀pẹ́ lásìkò tí obìnrin bá ń ṣe háídọ̀ àti lásìkò jàìlíà náà kí ìsìlámù tó dé wọ́n ti ní ilé wọ́n ti kọ́ bí ilé ẹran fáwọn obìnrin ìbẹ̀lẹ̀ obìnrin wọ́n wà títí tí parí háídọ̀ rẹ̀ rí pé ọ̀run àti bàtà pé máa ń ṣe ìsìlámù gbẹ́ fúyà lẹ́kọ̀ọ́ wípé nínú eléyìí kì í ṣe kì í ṣe ẹ̀gbin kì í ṣe ẹ̀gbin ọ̀bí àmì náṣọ́rà ni ibi tẹ́ni mo nàfà ń fa alákòóyè ìyálà ayé sàkọ́ wípé àwọn náà bá ń ṣe háyébọ̀ gan ànábì àmọ́ sallallahu alaihi wasallam àmọ́ àmọ́ báwọn ṣe àmọ́ báwọn ṣe rí tó sọ́dọ̀ wípé ní ẹ̀yìn náà yàgbọ́rò ìdáná àǹtà tẹ́sílà di ìzàràtì ní pé káwọn ó pààkì ara àwọn dáadáa kọ́ ló bá ṣẹ́ wọn náà tó àwọn ti jọ sí i nítorí pé ní bí àwọn yẹn bá ń ṣe háyébọ̀ lọ́wọ́ ẹnu bí téèyàn ò lè súnmọ́ nìkan òun náà ni fàtẹ́sì ló ní sáà pèlùmàṣẹ ibi tí ẹ̀jẹ̀ ti ń jáde nìkan wọ́n lè yẹn gbogbo tó kù kára ìyàwó ẹ̀ ni kò sí ọ̀nà tó máa ń bẹ̀ gbogbo látọ̀tẹ̀ délẹ̀ lẹ́yìn ibi tí ayélujára ibi tí ń jáde nìkan àtọ̀fẹ́ lẹ́yìn dúbúrú ẹ̀fẹ́ dúbúrú ìbàdí yóò ọ̀nà òsè ìwọ̀ nìyí bẹ́ẹ̀ fẹ́lẹ̀ àtọ̀fẹ́ ayélujára àti ìbàdí àìbàdí àti ìbìtẹ́ àti ń súnmọ́ ẹni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nítorí hayodon ló jìnà sí gbogbo tó kù lásòkè délẹ̀ ara ìyàwó ẹni ara ẹni tó ẹ̀tọ́ ni so ọ̀hún náà ni àwọn àfáàfin mu wá nẹ́ẹ̀rí wípé ní foundation àti èèwọ̀ ni kéèyàn ó pín ọkùnrin kó tera rẹ̀ títí tó fi rìlíìsì yálà ń fọwọ́ rárá rẹ̀ ni àbí ń fọwọ́ ra orí rẹ̀ ni àbí fọwọ́ ra private party rẹ̀ tó bá rí gèsì eléyò èèwọ̀ ni ìsìnkú náà ni wọ́n ń pè masturbation haramu nìyẹn sunday nípa náà wà kàbá ẹ̀rí ló wà but kí ọkọ ìyàwó ọmọ afọwọ́ ra ìyàwó rẹ̀ la gbogbo ibi tó wọ́n lè rí kóra kọ́kọ́ ra lára ìyàwó rẹ̀ àbí ọpọ́fíìsì kí ìyàwó náà máa fọwọ́ ra ọkọ rẹ̀ gbogbo tó wọ́n lè rí kọ́kọ́ ra lára ọkọ rẹ̀ kọ́ àfẹ́ rìlíìsì kọ́kùnrin rìlíìsì àti ìyàwó rìlíìsì bí ìdìmọ́ olùrànlá náà lẹ́yìn ìsinmi salvation ti ṣe ìsìmúnáwò torí pé nìka okun harifu làkún tó harifa kún àmìnàkìtùn àwọn ìyàwó yìí bí àkùránì tí a ó ṣàpèjẹ pé ní oko ni wọ́n jẹ́ oko tá a máa ń lo gbogbo kò síbi tẹ́yìn lè gbàgbọ́ ní oko èèyàn yálà àlájì ni àlá tàwọn ni àlá eléyìí ni àlá kò síbi tẹ́yìn lè gbàgbọ́ ní oko bàbá ń bọ́ mi pé ní antum libasul lahunna wa hum hom eh, libasun lahum wa antum libasun lahunna so aṣọ ni ni la jẹ́ fáwọn ìyàwó wa àwọn náà sì jẹ́ aṣọ fún wa tó sọ̀rọ̀ pé ní láàrin ara ẹni àtàṣọ kò sí secret náà kò sí kò sáàlà àlàyé ní pípa fún ara ìfẹ́ ìfẹ́ ìfẹ́ tó kò síbi tí báṣára wa ara ara wa ọwọ́ ni àbí kò sí òde kan bas mọ́mù náà wá rí rahmanullah nù kìtàbù al-majmu eh, ní tó tó bá alágàdé wípé kí kí ìyàwó kí ìyàwó kọ́ fíìsì àbí kọ́ ọ́ọ̀dì nǹkan ọkọ rẹ̀ kó fi sọ ìnù kó wá fèrè léèkìsì kó wá gbé ìlú mọ́tà àléha lẹ́sà àléha ṣe kò ká kan ọ̀sán rẹ̀ lórí rẹ̀ ìdíkì àkọ́kọ́ alikọ́ọ̀lù rọ́ọ̀dì tó nílẹ̀ náà ràn fà ní wípé ni màmí yìí fún ara rẹ̀ yálà kọ́kọ́ àti obìnrin ni kì í ṣe ẹ̀gbìn ìmára ni do àwọn ẹ̀ka bá ti ìwé táwọn ẹ̀kọ́ túmọ̀ sí pé ní àwọn wẹ̀ torí pé ara làwọn ẹ̀kọ́ tó káàkọ́ káàkọ́ torí kókóró ni wípé haibọ̀ níta ti lọ́nu pé haibọ̀ nǹkan méjìlá fi ìmọ̀ aṣíwájú yóò rọ́pù ẹlẹ́ẹ̀kejì òórùn rẹ̀ ó fíríọ̀sì wọ́n tó fi bẹ́ẹ̀ náà tẹ̀lé ọ̀dọ́ pé kápá wọn sì nu ẹnu ayélujára káàkiri lọ́gbàdàgbà nù àájọ ṣeré àájọ jẹun àájọ sùn gbogbo nǹkan àájọ ṣe pátápátá àyàfi fàtẹ́sì ló ní ìfà àfẹlùmáṣe ní ojú ara gangan náà lágbọ̀dọ̀ sọ gbogbo tó kù kò sí sáà lè dé ayé kú duration period tó fi tó fi obìnrin fi ń ṣe iodine bìlẹ̀ ìjùmọ̀ ni pé kò sí ájò fún àkọlù rẹ̀ pé kò gbọdọ̀ kéré síjọba yìí èyí tó kéré jù minimum kò sí minimum fún ó wá kíní sí tàbí pé yẹ ká